gbogbo ohun tó ń dán kọ́ ní wúrà gbogbo oúnjẹ kọ́ ní jíjẹ kò sówó tó ń dùn tí kò lè pa ní àfi kójú olúwa máa ṣọ́ ni ọ̀rẹ́ ṣe jẹ́jẹ́ torí ọ̀la ni tí kú bá dé kò má sẹ́ni tó lè bá ni àṣẹ́ni tó mọ ni ló ń ṣe ni àṣẹ́ni tó mọ ni ló ń pa ni ìhòòhòlá. ìhòòhòlá wá sáyé. la máa bá lọ. gbogbo ọ̀rọ̀ tá a ti kó jọ. kò má ṣe èyí tá a máa mú lọ. mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ṣe bọ́wọ́ lọ́run ló wá. ṣe bọ́wọ́ lọ́run ló wá. àṣepé kan ò sí àṣepamọ́ ló wá. àṣepamọ́ ló wá. a lè mẹ́rin tí a ṣe ká má mẹ́rin tó ṣe wá. tó ń pa ni a ò mọbi tó ti wá. ẹ̀sán àké gbogbo ohun tí a gbìn la máa ká tèrè bá dé tèrè bá dé kò sí eré tá a máa sá. ìhòòhò la wá sáyé ìhòòhò la máa bá lọ gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ kò má séyìí tá a máa mú lọ. <laughs> akú oríire <laughs> yes long life big money big contracts <laughs> ìgbà chairman wa yìí ó máa sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sí bílíọ̀n <laughs> my chairman. ẹ ṣe gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ orí tó gbọ́hùn sí àṣẹ̀dá lẹ́nu ká wá dúpẹ́ lọ́wọ́ ẹsẹ̀ tí ò kọ̀hùn sí ohun tó rí ń sọ tó gbé orí débi rẹ̀ gbogbo àṣeyọrí tá a ṣe lórí election yìí kò ṣẹ̀yìn you've all done tremendously well ẹ put in effort in and thank God it's a great success so for that reason mo fẹ́ assure yín lẹ́nu wípé wípé nǹkan tẹ bá ń lọ́wọ́ sí ní àsìkò ìjọba ti tèmi ó ti di ṣíṣe bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí ó máa máa dùn ni. my chairman èmi ò bá wọn dóye kọ́ńtíráàtì yẹn ni. Ah, hi chairman i welcome you once again to sitting àbá èmi ò fẹ́ nǹkan púpọ̀ nǹkan tí mo kàn fẹ́ ni pé ah, we all know that you are you are you are going to you are going to next post which is the senator so so Emi ò fẹ́ nǹkan púpọ̀ ju pé tí bàbá ṣe step down from the chairmanship èmi fẹ́ jẹ chairman so kọ́tẹ́ mi máa fẹ́ kẹ kẹ kẹ appoint mi fún nìyẹn ní mi adé dùn tẹ bá fẹ́ bá mi fi yes sí so that is all i want baba. Adesina it is true wọ́n ní iwájú lọ́pàá ẹ̀bìtì rẹ̀ sí definitely after that chairmanship seat senate ni bàbá ń lọ àṣẹ ti gùn yẹn but sórí uh, chairman tó níwọ̀ fẹ́ ṣe yẹn that is my own target before èmi ti wò ó pé lẹ́yìn chairman máa bọ́ síbẹ̀ but wọ́n ní adìyẹ méjì ò gbọ́dọ̀ jẹ fún ara wọn we are one if that is your ambition i have to support you, you. so let's go there <laughs> ìyanu ló máa padà ṣẹlẹ̀ lágbára Èdùmàrè. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé but mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan ẹ má jẹ́ ká gbàgbé wípé afọbajẹ ló ń dún gbòǹgbòǹgbòǹgbòǹ tá a fi ń gbóhùn ọba ọba tó bá dẹ̀ tí ò tẹ́tí sí afọbajẹ irú ẹ̀ ti ṣetán láti ṣiṣẹ́ lórí ti ipò tiẹ̀ chairman tó fẹ́ jẹ yẹn is not my decision ló <laughs> ń ṣe nǹkan tí mo lè pàṣẹ lé lórí. Mm a ní láti lọ bá àwọn afọbajẹ ó dẹ̀ yé wọn náà wípé ẹni tó forí ipò ilẹ̀ torí pé kò fi ti afọbajẹ ṣe torí ẹ̀ ni ò ṣe rí second time ṣe èmi ò tẹ̀ fẹ́ second time. but ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí kí n fi lọ afọbajẹ kí àgbà akin náà kọ́ lè fàṣẹ sí láì fàṣẹ sí èmi máa convince wọn wọn á fàṣẹ sí lórí tiẹ̀ gbọ́ láhàn ó dájú ìwọ nìkan ó pe àkọ́kọ́ pẹ̀kejì ó pẹ̀kẹta ìgbà tó bá ti mú road tó ti mú hospital tó ti mú drainage kí ló tún kù táwọn èèyàn tó kù fẹ́ pé. bàbá ó tún mú health mọ́. ó tún mú health mọ́. ẹ bá mi fi bí a bí mẹ́ta kún sa. èyírọ ah, ah, mi ò dúró yé méjì péré ti tó ilé san mi dùn tó yẹ ọ méjì péré ti tó. ìjọba ó ń fọlá jiyọ ni àwa lágbára wà lọ́wọ́ ẹ̀ báyìí ẹ jẹ́ àṣẹ bó ṣe wù wá àṣẹ ti wà lọ́wọ́ yìí chairman àṣẹ tẹ bá ti pa nílòókù gọ́ọ̀mẹ̀ntì wa yìí let's go bí a ní. àti wọlé. <laughs> ọ̀rẹ́ ṣe jẹ́jẹ́ torí ọ̀la ni tí kú bá dé kò má sẹ́ni tó lè bá ní àṣẹ́ni tó mọ ní ọ̀sẹ̀ ni àṣẹ́ni tó mọ ní ọ̀sẹ̀ ni. Bébí ibo ló lọ. Oh, mo ní appointment pẹ̀lú ọ̀rẹ́ mi kan, ọkùnrin ni dò. Ṣé gé? Kí n tètè Appointment? no i don't get you appointment ẹ ò kí ń tán ni gbogbo ìgbà ló máa ń ní appointment appointment appointment èmi máa wà ń lé bíbá yìí wàá máa fi mílẹ̀ lọ wàá lò lápẹ̀tẹ̀ wàá lọ máa bọ́kùnrin ta i don't understand you am I a teddy bear yes. <laughs> like i don't really understand too because èmi ni mo ní appointment èmi ni mo ní ọ̀rẹ́ tí mo fẹ́ lọ bá how is that your problem. wait dìdìrì ló ń pè mí yẹn mo ń fún ẹ lówó mo ń raṣọ fún ẹ kò sí nǹkan tó béèrè tí mi ò fi tẹ́ ẹ lọ́rùn everyday wàá máa sọ fún mi pé baby baby baby i love you baby i love you baby i love you tí bá kọ̀ ti fọwọ́ kàn ẹ́ lásán wàá bá ní no no no kí stop what's the meaning of that dìdìrín ni mí nìyẹn right no talk ò ń wò mí ṣáde ló pè mí ni. yóò mo fẹ́ kó o sọ̀rọ̀ tán kí ni tó sọ mi because mo ní láti reminisce ọ̀rọ̀ yẹn kí n understand kí n mọ point tó ń try láti drag out gangan kí ló mean. bẹ́ẹ̀ kọ́ tí mò ń try láti sọ ni wípé kémi àti ẹ kájọ gbogbo àti bàdẹ sí sí sorry ó pè mí bébì lẹ́kàn. point of correction i'm not your baby. Oh. wo ìyálàjà ẹ̀ ni mo jẹ́ because mo bóyá bóyá continue continue from where you stop kí ni nǹkan tó ń point ẹ̀ gangan sọ fún mi point ẹ̀ gangan. dúró mo gẹ́tẹ̀ kí ló sọ sí ìyálàjà èmi ni ìwọ jẹ́. no point tó fẹ́ drive jáde kankan òun mo fẹ́ kó sọ it's a thing tí mo ti ń sọ fún ẹ tipẹ́ náà right pé tó fẹ́ kí n máa repeat ara mi all the time. pé kí ni. kí èmi àti ẹ̀ka jọ àbí you don't get. you get. oh get kí èmi àti ẹ̀ka jọ ṣe kájọ máa ṣe kíní kájọ máa bọ́ọ̀lù kájọ máa. kájọ máa ní àjọṣepọ̀. yes. kò lè possible. oh. ṣọwárí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà ni màá tún sọ because mi ò ń ṣe bébì yẹn ìyá alájà yẹn ni mo jẹ́ let me tell you something ẹran ọ̀hún ni mi ò ò lè jẹ mi ò ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ kékeré ó tóbi gan ó lọ jìnnà ó lọ fà gan má gbọ́kàn lọ síbẹ̀ tí bá ń pè é bébì bébì ibẹ̀ yẹn ni kò mọ don't try that má bá mi sọ gbogbo kíní yẹn because kò lè ṣẹlẹ̀ kò lè happen. má máa scope mi mo ń ṣọmọdé mo dẹ̀ kí n ṣe dìdìrì mo ń ṣọmọdé mo ṣe wọ́n ní pé kí n má máa eh, ọ̀rọ̀ òun ẹran òun ẹ ṣé mo jẹ́ dìdìrì ni so but èmi tí mo ń waste everything fún ẹ ṣé o fẹ́ máa you are taking me for a fool right. no tí má ti ń lọ sí bàlá blọọkù ni tí mo bá ti I swear to God wọ́n bí ẹ̀dá o jáde bíbá lẹ́yìn o tẹ̀ ní take it easy pẹ̀lú no o tiẹ̀ jáde bíbá kò lè work kò lè ever work níbí kò lè work. dìbòdìbò ẹkùn ọkọ dára ó kàn ń jẹ bẹ̀tà lẹ́nujọ́ mẹ́ta ó bójú ẹ ṣe ń dán. ti mọ̀ pé wọn náà rí ọ̀gán tẹ́mi gan-an. olóòtú sàbí ah, ah. àbídébò wọn wa kọ̀nà kan lélẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀kẹ́ wọnùgbọ̀n gbogbo ẹ̀ kàn ń dán ah, ó ga o owó dáa o. ẹ̀rẹ̀ yóò pa mí ẹ jẹ́ kí n sọ̀kọ́ tí òye yìí fún yín ṣẹ́rí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí akọ̀jọ́ ń gbé ni o kò sí kankan láàrin àwa méjèèjì. dúró náà nǹkan tó sọ́nsìn òye mi omi ń pe ìwà àti dára ẹ̀ tí ì ní kankan rí. Ah, ah. ọ̀rẹ́ mi lẹ jẹ́ náà ṣé mo tún fẹ́ máa parọ́ fún yín ni. àzìn etí méjì ò lè bá yàn ah, gbọ́n kó tó sọ ó wọ́ọ̀sì. o. àtọ́jú mélòó ó ga ọ. ètò òtẹ kò múra kò. ẹ̀yin ọ̀rẹ́ ẹ jẹ́ ká mẹ́nu kúrò ní gbogbo yẹn nǹkan tí mo ṣàfẹ́kẹ́ mọ̀ ni wípé èmi ò kí ń ṣe ọkọ dára. wo ah, pàdé mi ṣá wo gbàgbé ẹ gbàgbé ẹ jẹ́ ká gbàgbé ẹ ah, so kí lẹ sọ ṣé ká bọ́tà lọ mú nǹkan ni àbí kọ́ bá a lọ bí tá à ń lọ ẹ jẹ́ máa lọ. guy ah, maybe go out abeg. ohun tó ń dán kọ́ ni wúrà gbogbo oúnjẹ kọ́ ni jíjẹ kò sówó tó ń bí ti. báwo ni ọ̀rẹ́ mi máa rí mi sìn ìjọsìn mi sẹ́ẹ̀ mo ti ṣe tó wàá rí mi sìn hold on fún mi few minutes ẹ wàá rí mi sìn ẹ̀hìn ọ̀. ọ̀gá ọ̀gá wetin happen ọ̀gá báyìí ìjà Manager, manager, ọ̀gá manager. ìjà somebody should help me ọ̀gá step out for leave na here ọ̀gá báyìí manager. what is it Manager. ìjà. Manager! Manager! Manager! Ah, no. My friend. Ah! Ẹ má pariwo. Hello, sir. Yes, sir. Um, uh, situation kan ló ṣẹlẹ̀ ní hotel wa ń sìn. Yeah, one of our customer, ó jáde láti inú room, ó fẹ́ wọnú car ẹ̀ akọ̀rí wípé ó kàn slum ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu ẹ̀ ń jáde létí ẹ̀ yẹ́ẹ̀ no àmọ́ kankan tó ṣe é ó ti ṣe tó quiet all right ó jáde ní kíní yẹn ṣẹlẹ̀ sí yẹ́ẹ̀ i need assistance yeah okay. he don die. hello woman nobody should make noise. ṣé mo pé àwọn òtẹ́ẹ̀lì àti tó kù wọ́n máa lò láti fi àgẹ́sì. ẹ bá mi fi security ẹ pè security oh! manager how ni incident yẹn gangan ṣẹlẹ̀. Uh, actually mi sinta n beba wà nínú ọ́fíìsì ni àwọn workers pè mí and accordingly bí mo ṣe phone fún DPO lórí fóònù bí mo ṣe máa jáde wọ́n ní pé receive call constantly ẹ tẹ̀ ń jáde létí. láì jẹ́ pé wọ́n fọ̀n kan lórí. no. ó sì this is disgusting kí ló dé jẹ́ pé same issue sí kí ló dé why the reoccurrence. i'm getting tired of this <sighs> honestly. stars ṣebí ẹ̀yin lẹ wá pè mí. this particular woman non-clean environment nígbà tí accident yẹn ṣẹlẹ̀ àbí. madam i no dey o na jeje me i dey clean i dey sing praise that lord the man sef pass come the next thing i hear na ye. yeye I come rush near the man say make i help am as i see the situation i call manager na manager come finish the rest my hand yes, no yes. dey o. Oh. immediately tí mo débi ni mo pè yín lẹ́ǹkan yẹn pé i need assistance. just like that. yes. gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà gbogbo oúnjẹ kọ́ ni jíjẹ kò sóhun tó ń dùn tí kò lè pa ni àfi olúwa máa ṣọ́ ni ọ̀rọ̀ ẹ ṣe jẹ́jẹ́ torí ọ̀la ni tí kú bá dé kò mọ̀ sẹ́ni tó lè bá ni àṣẹ́ni tó mọ̀ ni ló ń ṣe ni àṣẹ́ni tó mọ̀ ni ló ń pa ni. ìhòòhò la wá sáyé ìhòòhò la ah, bá lọ. ẹ̀gbọ́n kí kí ló sọ fún mi lórí sọ ayé kí ló ṣe. bá a máa ṣe rí nìyẹn o kí ló pàdé ṣìnà. májàmá ìyá bẹ́ẹ̀ kọ́ ìdí pèmí fún un kí ìyàwó ni pé fíìmù ni tó délé ló sọ ló bẹ̀rẹ̀ sí ní pẹ̀jẹ̀ létí ló ń pẹ̀jẹ̀ lẹ́nu this is serious we dey give up kan tó gbọdọ̀ hospital. ẹ wo bí chairman ṣe tiẹ̀ wá rí àwọn ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o in fact wọ́n ṣe all the necessary investigation apart from that gan wọ́n náà ti ṣe autopsy fún un wọ́n ní wọn discover nǹkan kan tó pa Adésínà n tó yé mi lẹ́nu nìyẹn o chairman. gbogbo yín ṣe bí ọmọdé báyìí ṣé bẹ́ẹ̀ ti bá gbàjẹ́ o ó yẹ kẹ́yìn gan ti mọ̀ wípé àpèpá ni ó fi lè máa da ẹ̀jẹ̀ lójú nímú létí ní gbogbo ara àpèpá ni wọ́n pèpá ni. yà máa jà bọ́ ètò ṣe kókó ń bẹ̀ ni wípé ta ló pèpá ìyẹn gangan ni mo fẹ́ mọ̀. ṣó mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan ẹ ẹ wá gbọ́ chairman ibi tọ́rọ̀ wa dé báyìí kí kálukú kó du orí ẹ̀ ní o. are you just realizing that èmi ti ń dorí ara tèmi tipẹ́tipẹ́ ẹ ṣé màá tó máa bọ yín màá tó máa dorí yín ni. Mr. Benson kò ní kálukú dorí ara ẹ̀. kó dorí ara ẹ̀ o. ibikíbi tẹ ẹ bá mọ bójú ilé onífà ni bójú aládùúrà ni bójú àfà ni bójú wòlíì ni ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀. sọ́mà torí ẹ̀ ni mo ṣe jóye. ó oh, ò lọlé aláwo ò lè ṣe tàfà ò dẹ̀ ń gba contract a ṣẹ́ǹkà àwọn kan àwọn kan tí ń ṣe kọ́ńtà kí wọ́n tó ṣe a ṣẹ́ǹkà wọn a gbé wọn síbẹ̀ sọ̀rọ̀ pé ojú ẹ máa fi wẹ̀ àánú ẹ̀ ṣe ni wàá kú kíkú tó dé sọ̀mọ̀ wípé ikú tó ń pojú gbà ẹ̀ ni òwe ló pa. ẹ filẹ̀ ó lóun ò mọ nǹkan kan àbí kò burú wo má lọ mójú tọrọ. ìhòòhò la wá sáyé ìhòòhò la máa bá lọ gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ kò má séyìí tá máa mú lọ. Yeah, hello. What is all this rubbish? Eh? Don't tell me pé o ti ṣetán ní car wash látàárọ̀ tí mo ti rí láti jáde. Ah! Kí ni rubbish now? What is this? Bó ṣe bó ṣe máa ma bẹ̀bẹ̀ ranù náà Eh? Bring bring bring bring bring. gbà yìí ẹni ojú kílẹ̀ ti tẹ̀ ẹni ojú ọlọ́pàá ọlọ́pàá. hello hello ṣé station nìyẹn ẹ wọ ní Adége street hotel kan tó wà ní street yẹn ẹnìkan kú síbẹ̀ ni ẹ ẹ ó kú síbẹ̀ ó ti kú síbẹ̀ báyìí ó kẹ́ ẹ ti ń bọ̀ ẹ ẹ ṣe ẹ jẹ́ ká gbé wọn ẹ jẹ́ ká gbé wọn. gbogbo ohun tó ń tán kọ́ ni wúrà gbogbo oúnjẹ kọ́ ni jíjẹ kò sóhun tó ń dùn tí kò lè pa ni àfikójú olúwa máa ṣọ́ ni ọ̀rọ̀ ẹ ṣe jẹ́jẹ́ torí ọ̀la ni. that is so serious Kalẹ̀ Jayé community Fẹ́mi kí ló ṣẹlẹ̀ báwo ni ibi tẹ lọ killing mother ah, oh god then kí ni eh, nǹkan tó rí lè ṣẹlẹ̀ kí ló pa not yet established. ẹ̀jẹ̀ ẹnu àti ah god that's a minus yes that's a very big minus on our part uh, anyway now listen take this instruction yes contact our health uh, department let them send you the ambulance take the cops to the mortuary yes. Call the follow up um, autopsy report there? ká lè mọ details ah okay it's all right. then you can report immediately All right. thank you um, Dúpẹ́ yes, sir. how are you I'm fine sir uh, James sir. how are you doing fine sir um, the report I want wọ́n ní wọ́n kó in láti community almost done sir almost done yes sir. Yes, you can direct action on it and submit it on my table. Uh, Dúpẹ́. Yes, sir. Uh, Fẹ́mi ló Right, sir. Yes. Assignment tí mo fún wọn surveillance. Hmm. Ó ní wọ́n to ti pa ẹnìkan níbẹ̀ yẹn. Can you imagine that? Yes. Yes, uh, normal. Wọ́n ti mọ̀ pé administration to change. Yes, tí wọ́n bá mọ ẹni tí wọ́n ṣe wá gbé wá sí section wọn yìí to cover this jurisdiction, they will not be doing that. Yes. I'm going to deal with all forms of criminality Definitely. with serious strength. Definitely. Mm. Definitely. I didn't see. I want to try you for the first time. Yes. Àwọn tí ìjọba máa wà níbẹ̀ yẹn ń sìn wọ́n ni mo fẹ́ kó jẹ́ tí n lè dà wọ́n. All right, sir. Is that right? All right, sir. Okay. I will do just that. Yeah. Immediately, uh, I will do that. Okay, thank you. Uh, James. Sir. Let's expedite action on that and submit on my table. All right, sir. Okay? Yes, sir. àfi kójú Olúwa máa ṣọ́ ni. Pẹ̀lẹ́ dára, yóò dáa fún ọ. Ọ̀ní bá mórí búkú sọ ẹnu bíi kéńgbé, ọ̀sì ní fomi lò bí òògùn. Àwọn àgbábọ̀ wọ́n ní òpèré ọgbọ́n yàbí ọ̀nà. <coughs> gẹ́gẹ́ bí iṣẹ́ tí ò ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn tó á wò ó nígbà tí mo sùn mo wá tó á mo rántí àwọn nǹkan kan mo wò ó mo wo ṣàkun ọ̀rọ̀ lọ mo wo ṣàkun ọ̀rọ̀ bọ̀ wípé ó tiẹ̀ tó wá rìn ọ̀ pàdé àwọn kan tí jágùn dànù. mo wá rò ó pé ó yẹ kí n tún wá àwọn nǹkan míì ṣe fún ọ iṣẹ́ kan bí àṣejẹ ni àdógbàdó mi lápè. àdóhùn á ti ti bẹnu ọ̀ni láti bíi sixteen bíi sixteen days láti ti àdóǹbẹ̀nu ọ̀ni ètò ni ó wá gbé lọ ṣàlẹ̀ odò yẹ́nyẹ́ tó bá di ijọ́ tí àdóǹbá pé sixteen days nínú ọ̀ni lọ́ni ó tó wá yọrí sókè. àwa tẹ àtọ̀bẹnu ọ̀ni lọ́ni àwa fa àdóǹyọ àdóòjámọ̀ ìyọnu ẹ̀ báyìí fẹ́rẹ́bù ti ń bẹ nínú àdóòjámọ̀ ńlá dànù ẹbu àṣìjẹ tó jẹ tó bá ti jẹ àṣìjẹ tán ẹ eh, eré mi o ah, wọ́n máa wọ̀ lóbìnrin wọn ò ní mọ̀ kó ti dọkùnrin padà <laughs> ìyún ni mo pè ọ́ sí kọ́ wá jẹ àṣejẹun. Ah, ìgbà tí mo tiẹ̀ rí kọ́ yìí mo wò pé ah, ó ní reason but reason yìí náà ò tiẹ̀ dá ó dùn mímí náà nínú ṣé pé àwọn kan wà tó jẹ́ pé téèyàn bá pàdé wọn wọ́n lè bògùn jẹ mọ́ ìṣẹ́ wa. Ah! kí ló fi ṣe é bí orí èjò yìí sáàmù wípé wíkẹ̀ndì jura wa lọ iṣẹ́ bukú ń bẹ lára àwọn ẹlòmíì dé pé tí a bá fara nù láṣẹ báyìí gbogbo iṣẹ́ ti ń bẹ bí ẹ̀gbẹ̀jì bá ṣògo fólúwa rẹ̀ gbogbo yóò pàtẹ́ yẹ́nyẹ́ ni kọ́ ọmọ bàbá wa pàdé irú wọn nírú àdóhùn. ẹ ẹ o gbogbo nǹkan tẹ wá sọ yìí báyìí èèlò ló máa ná mi. ọkùnrin làákà ìwọ lọ parí oògùn sórí bàbá wo irú ọ̀ni àpèyẹmọjà á lọ sí yọ̀ọ̀ṣọ́ lọ ṣàlùwẹ̀dọ̀ ìwọ̀n ọ̀dọ̀ dárí àgbẹ̀ náà lẹ́kùn lẹ́ja èyí ọ̀nà tó bíi twenty thousand. twenty thousand. Hmm, ọ̀tán. twenty thousand. ẹ kọ́ ọmọ ìjàlùbọ́sà lọ́lọ́kù ẹ tẹ máa gbé kinní sẹ́nu ọ̀ní twenty k. <laughs> ẹ̀jẹ̀dí ṣàlọ́bọ fún ẹ ọ̀wọ́n ìwò ṣó ti kú náà ni. ṣé kìí ṣe transfer àbí cash. má ṣe tàǹfà o má tàǹfà ẹ kó wá kó wá káàṣì bó ṣe kó wá ni má tàǹfà tó bá tàǹfà ò lè máa pẹ́. ẹ wo ẹ tiẹ̀ ṣe torí òótọ́ ni àwọn kan wà tó jẹ́ pé àwọn náà lè ti rìn ìjìnlọ wọ́n lè ti rìn nǹkan kó má lọ fi tiwọn kó má lọ fi kó bá mi. àrùn gbàrún mọ̀lẹ̀ gan ọ̀fẹ́ tàǹfà kẹ́yìn kó lọ́bẹ̀ yìí kọ́ ọ̀daràn malẹ̀ kó fojú wọn rí báyìí ọtí ọlọ́run ju tàǹfà lọ ó ti parí iṣẹ́ ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì ó tún kù bí ó kù ṣe àwo òṣàdúdú oríta ibi tó kù jọ́ǹṣẹ̀ tá a wá wà báyìí ṣébẹ̀ náà ló ṣì wà. ok pé ibi tí mò ń gbé ibẹ̀ náà ni mo ṣì wà mí ò kúrò mẹ́ẹ̀. sítẹ́mù ni ọmọ ra jayé rẹ mẹ́ o ah, wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọmọ ìṣe kò ṣàbùrú mẹ́ ṣọgbọ́n tó bá di ní òní ni tó bá di ní tọ́ ìdè Eh, eh, títí alẹ́ ọ̀la òní ni Wednesday eh, mo ti ti àdóǹbẹ̀nu ọ̀ni lónìí òní ni yóò gbé jáde tọ́ọ̀sìdè ọ̀la àwọn àbúté láìṣe àṣìjẹ fún ọ tọ́ọ̀sìdè lọ́la títí sẹ́mi o'clock láàárọ̀ ọ̀la kọ̀dé àyìn sẹ́mi o'clock ọwọ́ ajé àṣejẹ dáradára ọmọ tó yẹ kébù ọ̀dẹ ṣubú dànù ẹ bàbá mi ní wọn náà ń dáhùn tí bá ṣe ń kí ní dà yín lóhùn èmi náà kí wọn. yóò <laughs> ti kọ́ wá bí ṣe kọ́ wá jẹun. guy sórí gbogbo ọ̀rọ̀ tó ti sọ́lẹ̀ lójú mi látàárọ̀ ẹ̀ eh, to me ẹ̀ eh, o kéta fún gẹ̀ẹ́yé enough of course girlfriend ló pe ẹni náà ṣáyé fún náwó fún tọ́jú ẹ̀ ṣe dáadáa fún ẹni téèyàn bá ní pé èèyàn nífẹ̀ẹ́ sí èèyàn máa ń tọ́jú ẹ̀ ni. ṣẹ́gun kí ló ń sọ yìí ọmọ tí à ń sọ yìí kò sí nǹkan tí ọmọ yìí fẹ́ tí mi ò ṣe fún mò ń raṣọ fún mò ń fún lówó kò sí nǹkan tọmọ yìí náwó sísẹ̀ tí mi ò fún ṣọwọ́ ọmọ yìí tó máa ń ṣe tó máa ń dùn mí jù ni wípé èmi àti a lè wà nínú pálọ̀ ọkùnrin mi á dẹ̀ pé á gbé kàn á dẹ̀ sọ fún wọn pé òun bọ̀ á dẹ̀ fi mí lẹ̀ á dẹ̀ jáde lọ. tá à ń sọ fún ẹkọ nìyẹn bọbọ yìí ẹ ah, báwo ni wa tóbi ṣe máa jọ gbé for this long òun mọ̀kọ́ tó lè fi seduce ẹ̀ wà á study ìgbà tó wà ní good mood ránkọ́ fún ó máa express feelings ẹ̀ máa jọ sọ̀rọ̀ báyìí máa sọ pé wà tóbi jọ ń gbé o. Ah, ah. ṣé o gbọ́ gbogbo àlàyé tí mò ń ṣe látàárọ̀ ni mo ti ṣe everything kò sí strategy tí mi ò tí ì lò fún ọmọ yìí. wo guy amọ̀ kó ti ṣe nǹkan fún bọ́ do more tó bá pèèyàn nífẹ̀ẹ́ tó bá pèèyàn nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí nǹkan tó bá fẹ́ ló máa ṣe fún azinfaye ẹ̀ tọ́jú ẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe fún ah guy ṣe bọ́ọ̀rẹ́ ni gbogbo wa dẹjọ́ gbogbo wa bá ṣe jọjọ́ kò yìí àmọ́ bá kó ara wa ṣe tó owó yìí wà ń lẹ̀ ná fún tọ́jú ẹ̀ tún ayé ẹ̀ ṣe. nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ má tún jẹ́ kí n máa tún sọ mọ́ mo ti tẹ́ ọmọ yìí lọ́rùn tó ó dà kó ní ìkọ̀kọ̀ tó ń fi pamọ́ fún mi tí mi mọ̀. àwọn àgbàlagbà ní pé tí ẹrù bá kan òkè tó kọ ilẹ̀ ó tún níbi kan tó máa ń gbèsè wàá jẹ́ advice ah ha advice. Okay. ẹyìn dára ibi awilade yìí o ó kù bí ó kù sí àwo eégún ayé ó kù bí ó kù sí àwo òòṣà lóde ọ̀run ibi ikú gbẹ́ pọnmọ tí yẹn ń yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ oríta abẹ̀ láwa yìí wá wò ó torí ètùtù tá ò fẹ́ jẹ tó ò fẹ́ jẹ báyìí ìlà sí kágbá eégún oníhòòhò tá a gbé fún ọ èyí tá a gbé hàn tó rí ètùtù ẹ̀ ní ètùtù rẹ̀ inú ètùtù tá a gbé ètò kù táwọn ayé jẹ kù ń bẹ̀ ńlá papọ̀ tá a fi ṣàṣejẹ fún ọ tó bá ti wá jẹ tán báyìí ọ yọ lẹ́nu má sunkún onírànà ẹkún gbogbo ẹ̀yin ó ti dàfẹ́ ẹ̀yìn báyìí tẹ́gùn fi sọ gbẹ́gùn bá jókòó lé aṣọ rẹ̀ ṣẹ́kù lẹ́ni ayọ̀ ni ó ṣẹ́kù ọ̀dọ̀ rẹ̀. Ah, bàbá hmm? tó bá lè rí tí mo ṣẹ́gun ọ̀tá tí mo lékè òdì bàbá inú mi máa dùn bàbá máa dúpẹ́ máa mórè. dára. oyè yín o bàbá. dára ẹgbẹ̀jì sáré mọ fún ọ̀hún ẹ̀yìn wò tó o ti kú náà ni ebe mi mọ wà wájú rẹ èmi ọlábọ̀sídẹ̀ gbá mọ́ ń gbà kìtọ̀kọlẹ̀ kílẹ̀ kánnakánná orí ìsápá ni mítọ́ de kan ọ̀gbọ́dọ̀ ta ọdẹ tọ́ bá ta mí lọ́ta wàhálà wo ẹrù rèé àwọn èèyàn máa wọ̀ níwò obìnrin wo onímọ̀ pé wo ti dọkùn yìí ah! ẹ eh, bẹ́yẹn bá mẹ́kẹ́ bá ṣíwọ́lu làbẹ́ làbẹ́ ńkọ́ kí ní gbé bọ̀ bẹ̀ kò yí ọ ah, ọmọ ìyá ọ̀dí ìgbọ́fẹ́ ipá ní ọ̀gbẹ́ bọ̀ bẹ̀ dára eré lásán báyìí ni abẹ́ ń bó nígbà jámọ̀ sí abẹ́ òní kọlà ọmọ mú jẹ ń bọ̀ àdìmú ogbó àdìmú atọ́ eré ìdìmú eré yàsọ ẹ̀fọ́n dìmú ẹ̀fọ́n yàgbà gbàǹdéré ìdìmú ọ̀yọ̀wó lórí sànsànsà akẹ́lọ́dún àwọn wọn lóde ìlú lọ́dún akẹ́lọ́mọ àwọn òde ìlú lòmù aláàlọ́mọ agúnà èrò lòmù akọ́sẹ̀ ẹ̀dá lóní ẹ̀dá tẹ̀lé sí eré lónìí òrèrè rà kéré fífòdì ohun dákẹ́rẹ́ rẹ̀ pòjò lọ́lọ́dúnmarè gbámú. ẹgbẹ́ ayé lórí njẹ́wẹ́ ayé bá bí olè gbọ̀n wọ́n gbà gbogbo tí bá ṣe lónìí ọ̀sẹ̀ lónìí kọ́sẹ̀ bẹ́ẹ̀ oṣù lónìí ọmọ sùn náà. máwọn ìlú ẹnu. ṣé mo máa jẹ gbogbo ilé. káyìí lájà kúrò. mi ò ṣé mo lè rí spoon àbí. irọ́ pé ẹ́ kì í fún fóònù bó ọmọ fọwọ́ kì í lọ́mọ jù sọ́ọ̀n lọ́mọ tẹ̀sí ọmọ ṣe dùn ún àìgbàsọ́lá robin á tó máa wò lójú ọ̀kàrì ọ̀kàrì ọ̀kàrì ẹ̀ máa jẹ́ máa jẹ́ máa jẹ́ ẹ̀ ó ṣe tí kẹ́lẹ́ lórí ẹ̀ bí ṣe rí nù òsì kìnnì ọ̀pọ̀ ọ̀pọ̀ lẹ̀ ó tó kọ́ ó tó kó jẹ ẹ̀ máa ẹ̀ máa jẹ́ máa jẹ́ máa jẹ́. iná rọrọ ní ìsáwọ́ ojú alẹ́ òrùn yànnà ní ìsáwọ́ àgbélẹ̀dẹ̀ kankan kankan ní ìsáwọ́ èyí olókun ojú kankan kankan kìdí bilálẹ̀ dẹ̀bẹ̀ rẹ̀ tó mọ́ jù dùn lórí bilálẹ̀ ilé ìjọ méjì ń jà lókè wọ́n ti ra wọn wélékè wélékè wọ́n ikú ọ̀lọ́sàn àwọn ọ̀tá rẹ pa ìwọ ọlọ́ta ló ní bá àrùn òní sí ọ̀sẹ̀ àrùn ọ̀mọ. gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ. kò má ṣe yìí tá máa mú lọ. ẹ má bínú pé mo dá ń dúró mo wà tẹ́ǹsán nìkan nù lé ni so ó dẹ̀ ṣe lọ ni so uh, kí ni mo lè ṣe fún yín. Eh, yes sir èmi mo ti mo ní ìdówó ṣọ́ọ̀bù ní dóò mo ti rí díẹ̀ ńbẹ̀ bọ̀ ìwọ̀nba yìí tó kù yìí ni mo torí ẹ̀wà pé kẹ́ bá mi fi kún ọ̀tọ̀ sàn. normally ọlọ́run fún wa lówó láti fi ṣàánú ni nítorí irú yín dẹ̀ ni ọlọ́run ṣe fún wa lówó that one is not much it's not your problem. wow thank you sir. so what about you. sir mo need help yín ni sir. ìhòòhò la máa bá lọ. owó ọ̀rọ̀ tá a ti kó jọ. bọ́dá mi kí ló ṣe bọ́dá mi ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ kí ló ṣe wọ́n. àwa tọrọ owó àti promise mi òun ló wá kù ìgbà tó wá kù òun àwa fẹ́ sọ̀rọ̀ bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ bọ́dá mi bọ́dá mi. ọ̀rẹ́ ọ̀rẹ́ ó mọ máa ṣe é sí a ní láti gbé wọn lọ sí hospital right now. ó yẹ bá mi gbé wọn bọ́dá mi bọ́dá mi bọ́dá ah, mi. no mo ń gbọ́ yín i'm listening. oh my god gosh again ẹ̀jẹ̀ blood imú ẹnu etí. Hey, ah yes uh, definitely i will do something uh, i will heighten um, uh, surveillance láàrin yẹn but i have stations there àwọn stations wà ń bẹ yẹn London wà ń bí báyìí tí wọ́n wà uh, mini stations wà ń yẹn eh, it's okay it's okay all right ẹ ṣe. oh ah, god again but uh, akin. Okay. Yeah? kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kí ló ń pa àwọn pípọ̀ yìí. ah wọ́ túnjí tó bá bi mí one million times mi ò tí ì rí definite answer láti fún ẹ sórí láti ìgbà tí mo ti débì báyìí tí wọ́n ti pọ̀ sí mi débì báyìí ṣe ni mo tún double effort mi surveillance doubled administration doubled everything doubled pẹ̀lú gbogbo ẹ̀ náà kọ́ ni bí ọkọ bí kí ni wọ́n pè ọkọ Bedford. àwọn boys tó wá rán jáde àwọn boys ẹ kí ni rìpọ́tì tó mú wa wọ́n ṣàdẹ surveillance tó ń káàkiri kí ni rìpọ́tì tó ń mú wa fún ẹ yí pé ta ló wà ń di ẹ̀ gbọ̀ngàn. wọn ò rí o the only report sí mò ń gbà ni pé tens and scores of events tó ń ṣẹlẹ̀ lot of criminalities láàrin tí wọ́n bá ti pa àwọn ẹni ẹlẹ́ni yẹn ojú wọn á ṣẹ̀gẹ̀ ẹ̀jẹ̀ ayọ̀ nímú ayọ̀ létí ayọ̀ lẹ́nu so there is this uniformity nínú pattern ikú àwọn èèyàn yẹn nǹkan náà báyìí ni nǹkan report mo ṣe rí gbà nìyẹn o ẹni tó ń ṣe àbáwọn èèyàn kan ni wọ́n ń ṣe tàbí spirit kan ni títí bá a ṣe ń sọ̀rọ̀ yìí mi ò tí mọ̀. ẹ tẹ̀ ti lọ sí àwọn black spot káàkiri káàkiri láti lọ rí ìdánwò bó ìṣe bóyá kẹ́ ẹ fọ̀rọ̀ wá wọn lẹ́nu. níbo la ti dé o ní láti wá check cell ní bíbá nígbà tí cell kún àwọn neighboring uh, stations látún lọ ń lo cell wọn látún káwọn èèyàn sí lórí ká lè rí root gbogbo ìṣẹ̀lẹ̀ yìí náà ni. kí ni commissioner wa sọ. ah wọ́ orí hot seat ni mo wà o túnjí má jẹ́ kí n parọ́ fún ẹ hot seat ni mo wà commissioner ti ní interest nínú kéèsì yìí tòró ti ń affect àwọn tó wà very prominent within my jurisdiction here demand ni lójoojúmọ́ i gave you twenty four hours i gave you forty eight hours i gave you seventy two hours The commissioner fún mi wọn ò dẹ he has done little or nothing to assist wọn ò fi kún gbogbo wọn reinforce wa wọn ò fi gbogbo ammunition wọn ò fi kún anything gbogbo tiwọn lọ́jọ́ kan ayé yìí ẹ kíní kan i gave you twenty hours i gave you fifteen hours i gave you seventy two hours nǹkan tí mò ń gbà nìyẹn ṣé mi ò dáràn báyìí. Ah, ẹ ṣe bó sọ pé ìjẹ̀bú ìlú ẹ̀ wọ́n gbóná bẹ́ẹ̀ everybody ló mọ̀ yẹn ìjẹ̀bú gbóná bí àríra ni. àwa ní sì ti ń gbóná mọ́ẹ́ndì sí ti ṣe bẹ̀rẹ̀ sí ní gbóná ni ó ní lọ sílùú ẹ kó lọ wá nǹkan ṣe sí gidi. ó tún jẹ́bọ̀ lọ tún gbọ́rọ̀ gbà yìí ṣọlọ́pàá believe nínú gbogbo yẹn ni ọlọ́run á ràn mí lọ́wọ́ ṣá. gbogbo ohun tí I'm so happy to inform you that gbogbo àwọn building project yẹn pátápátá láti complete. Yeah, you mean the recreation center? Yes. Okay. And it is ready for commission. Now, my chairman, uh, eh, Timmy Obani, ṣe mistake. I can call this project as the best project so far nínú gbogbo àwọn project ẹ because with the look of a thing and the plan ó máa benefit ọmọdé a benefit I want ọ̀dọ́ọ̀lù I have to commend you well done. bó ṣó mọ̀ wípé wọ́n ṣe kọrin àwọn tí wọ́n ṣíwájú wa àwa la mọ àwọn fáìtà gbé síta hmm. lọ́fíìlítà fi lé wọn wọlé hmm. na ká má parọ́ hmm. àwọn tó ṣe súnwájú wa wọ́n ṣe dáadáa so àwọn fún mi láti gbìyànjú láti ṣe tó máa ju tiwọn lọ a lè ṣe less you get because èèyàn tó bá fẹ́ retain seat yẹn or tó fẹ́ get something higher ó gbúdọ̀ ṣe nǹkan táwọn èèyàn máa rí pé ah iṣẹ́ ribiribirẹ ni iṣẹ́ ah. ṣé ìdàgbọ́ pé bàtẹ́ mi ń kàmpé gba ìwọ́n sọ pé fine boy chairman tó tó tó ṣe dread tó ṣe gbogbo ẹ̀ pé ṣé lè máa ṣiṣẹ́ ah. ó máa fowó àwọn ṣe club ó máa fowó àwọn ṣe kínní. wọ́n gbé fine thing ni fine boy fẹ́ ṣe. <laughs> so bó ṣe rí nìyẹn meanwhile um, ṣe wọn pé mi àti ẹnìkan ni ọkùnrin báyìí so ó láwọn document kan tí mo fẹ́ kó fún pé tó bá ti dẹ́nu gbé púpọ̀ sílẹ̀ eh, aside that tó o bá mind. fine boy ò kí ń gùn o hmm. in fact ó máa ń gé ẹ̀mí kúrò ni nítorí eh, mo rí pé ó wà careful ó ń nẹ́ẹ̀sì agẹrẹgàn tí ó ní ẹbú kan tí mo ṣe gbà wà á tọ́ díẹ̀ lábẹ́ tó bá wà á tọ́lá òun lọ sún lóbìnrin kankan tó bá ti tọ́ ẹ ṣé o gbà. Ah. <laughs> àti òfẹ́ bu àbí ah, ẹ̀mí tó bá wà sáà tó máa lo document. <laughs> Eh, bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tọ̀rọ̀ obìnrin tẹ́ tún mú lọ ṣùgbọ́n owó ní kókó owó ní kókó in fact máa lọ join àwọn stinging men <laughs> association tí ó bá dẹ̀ ti sówó kò sóbìnrin ṣé pé tọ́ bá gbélé wa tọ́ gbélé wa wà ní pé òṣèlú. àjàmà ah, ẹ fìyẹn lẹ̀ owó ni kókó ṣe ra àwọn dọ́kúmẹ́ǹtì àtàwọn ẹbú yẹn is very very important. ibi tọrọ dé owó kọ́ ni kókó ẹ̀mí ni kókó so tówó náà máa wọlé ẹsìn máa fún ẹlẹ́bù yẹn kí wọ́n. kò sóhun tó ń dùn tí kò lè pa ní àfi kójú olúwa ah, máa ṣọ́ ni. in fact ó dùn gan-an wàhálà sórí bí mo ṣe ń jù sí ẹ ni wọ́n gan ló kàn rán fún mi lórí sẹ́lẹ́sẹ́ in fact sórí bí mo yẹ tiẹ̀ ṣe ń fè báyìí ó dàbí pé wọ́n ló máa ní láti wá sókè because I need to enjoy you more. Yeah. like èmi náà máa wish but the fact is mo need láti lọ síbi kan in the next ten minutes. no no no you can't tell me that. o ti ń lo àwọn jewelry there now yẹn very important mo dẹ̀ need láti débẹ̀ and again um, thank you so much mo ti rí alákọ̀wé yẹn. oh forget I about that I really appreciate thank you so much. okay you you you know what I can see it from your expression ó dàbí ìpòwò yẹn it's not enough. no oh, I will give you more come on just give it to me baby no. okay. I'm so sorry. Am I worried? Ẹ jẹ́ ká book appointment for another time because mo ní láti dé in the next ten minutes. Eh? I eh, need to go now. Like, okay, right that's now. fine. So Kenny, nice day. All right. But you promise to come back. Sure. With me now. So ìgbà wo ló worry Thank you so much. Okay, take Bye -bye. care dear. Bye. sóhun tó ń dùn tí kò lè pa ní àfi kójú olúwa máa ṣọ́ ni ọ̀rọ̀ ẹ ṣe jẹ́jẹ́ tó ah, ní ọ̀la ni tí kú bá dé kò mọ̀ sẹ́ni tó lè gbani. báwo ni ibi tí mo ní à ń lọ ṣáà lọ. tó mọ ni ló ń ṣe ni. a because àṣẹni tó mọ ni ló ń pa um, ni. the other lady yẹn kò bá mi sọ̀rọ̀ owó o dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí ò bá ti yọwọ́ báyìí you can never find me there like me, ò lè sí mbẹ̀ <laughs> tí ò bá sanwó mi ò lọ o. ọmọ ìyàwó jẹ́ náà kò sígbà tó béèrè owó tí mi ò fún ẹ. mi ò ní pé o kì í fún mi lọ́wọ́ mo kàn ń sọ pé tí lédè yẹn ò bá ti sọ̀rọ̀ owó èmi ò lọ. sórí ti lédè yẹn ń fẹ́ kó gbàgbé ẹ̀ at least kò sígbà tó béèrè owó tí mo kì í fún ẹ. mi ò fi yáwó jẹ ẹ́ náà ó ṣe wá ń sọ pé torí pé lédè yẹn ò fún ẹ lówó well tí kò bá ti bá ẹ sọ̀rọ̀ owó ìwọ má wulẹ̀ disturb ẹ mọ́. tí ò bá ti sọ̀rọ̀ owó èmi gan ò lọ. ah fuck. mo drink ẹ mo drink ẹ mo kàn ń feel dizzy bákan bákan. ò ń feel dizzy. ó lè jẹ́ stress so kí ló wá sọ òun sọ̀rọ̀ pa landing àbí bonding àbí hanging àbí nǹkan kan lẹ́kùn. no no èmi kọ́ ló ń sọ̀rọ̀ ìwọ ló ń sọ̀rọ̀ ìwọ ló ń sọ̀rọ̀ náà. ah mo ti skip ah. aláì mo ti skip. kí ló ń ṣe é ṣe wá ok. ó wà ok ó lè jẹ́ stress. mo drink ẹ mo drink ẹ. mo mo mo mo mo. ah fuck. mo wo ní ìdẹ. so ṣé mo ti sọ̀rọ̀ lady yẹn fún ẹ tán ṣé mo ti land. no a ti parí a ti sort issue out. okay amen. Ah, lady ṣe wa okay. ó wa okay mo kàn ní ìdí ibi èsì yẹn ọ̀dà ìbùkún ṣiṣẹ́. mo dín nǹkan mo dín nǹkan. ṣé fàyẹ̀wò àwọn. of course. pátì yìí nà. mo bá mi clear kò ojú mi ṣe bákan kò bá òun tí wàá mu ìdílé báyìí wọ́n á sọ pé ah. kí ló ń ṣe ẹ ṣé wàá òkè ṣá. dára dára. gbogbo ohun tó ń dán kọ́ ní wúrà gbogbo oúnjẹ kọ́ ní jíjẹ kò sóhun tó ń dùn tí kò lè pa ní àfi olúwa máa ṣọ́ ni ọ̀rọ̀ ẹ ṣe jẹ́jẹ́ torí ọ̀la ni tí kú bá dé kò mọ̀ sẹ́ni tó lè gbà ni àṣẹ́ni tó mọ̀ ni ló ń ṣe ni àṣẹ́ni tó mọ̀ ni ló ń pa ni. ìhòòhò la wá sáyé. Ah! débọ̀ débọ̀ débọ̀ ah! débọ̀ mo dárò dìbò mo fún ọ. ó ní ọ̀sẹ̀ gẹ́gẹ́ la kọ́lé kuru kí kíwu bí ajá ìsìnkú sí láti wọ̀ wàfà ìwọ̀fà kọ́ onídàgbà kọ́ lòun lọ́wọ́ òun mọ̀ tìpítì yẹn kọ́ bẹ̀rẹ̀ wákọ̀ mi táwọn délé làwọn wọn nílé ológo tẹ́ ìfá mi dàpọ̀ àwọn rẹ̀rẹ̀ bọ́sọ̀ àpá abọ́lá ní dẹ́dẹ́lẹ̀ kí bọ́ tó dé ìbádẹ́ta ìbárọ̀kẹ́ ìbárọ̀kẹ́ òkè kò yí mo lè mọ yàlẹ́ ìràyè ilé ọmọ ó ní báyìí lọ́sí pa wọ́n tí wọ́n fi yàlẹ́ ọlọ́sí pàpọ̀ pàpàpà ó di bàbá kọ̀wé ẹ̀yà bàdìsá tí àmọ̀kàmọ̀kà tí jẹ́lá lè àṣà àṣàdé ẹgbẹ́ kọ̀wé ìwádọ́lù àṣà rẹ̀ ọ̀sán gẹ́gẹ́ lápẹ́lẹ́kùnrin ti fi wu bí ẹja ìsìnkú sí lásìwọ̀fà ìwọ̀fà kò ní dàgbà kọ́ sí lọ́wọ́ òun mọ́ ìfúntẹ́ni dẹ́dẹ́rẹ́ ìfàjẹ̀ nígbàjẹ́ dìde ọ̀kàkà kan ní dùbúlẹ̀ òkú ẹnì kan ní bàparò níbi tí gbẹ́ ń korú bí. ó ní kó dìde kó dìde kó dìde o erugalẹ̀ kó dìde o kó dìde kó dìde kó dìde o erugalẹ̀ kó dìde ewúrẹ́ bá bímọ tiẹ̀ ìjọ́nà ní dìde ju àgbọ̀mọ̀mọ̀ bá bímọ tiẹ̀ ìjọ́nà ní dìde ọ̀yá dìde yí mọ̀sùn ndẹ́ kí ni mò ń ṣe bí báwo mo ṣe débí ibo ni mo wà. Debo, débọ̀ o tún ní god láti máa bí mi pé bo ló wà ibi tó bá wọ ẹ ni kò wà àbí mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni mo sọ fún ẹ pé ẹran ọ̀hún ni mí mo ní pé má kàn ní mi ò gbọ́dọ̀ fọwọ́ kàn mí. bó ti ṣe tó ń sin ojú ẹ ti rí tí o bá ń ṣe pé mo ru ọlá ọjọ́ kan tó ń jẹ́ ọjọ́ kan mọ́ ẹ lára n bá ti fi ẹ́ sílẹ̀ kó kú dànù. ó dúpọ́ lọ́wọ́ bàbá torí tí o bá ń ṣe ti bàbá yìí rest in peace. dára ọ̀kárẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọmọbìnrin ṣe sórí bí ẹ bá jẹ́ wípé bó ṣe ń wòye bí ẹ bá jẹ́ wípé ó rò wípé ọ̀rẹ́ ọjọ́ kan ó lágbára pọ̀ wọn ìbá ti kọ àtìgbé bàbá rẹ̀ lé wọn ìbá ti kọ fún ọ ó ti rest in peace dànù dànù ah débọ̀ ìwọ ọmọ wípé gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàgùn ni kò sì jẹ́ kọjá nǹkan kan lójú mi gbogbo igi wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìjọkìnrin lójú náà sọ gbogbo obìnrin dá lójú dálè dálè ọgbọ́n ọgbọ́n tó dá gbogbo ètè tó pa tó fi gùngùn tó wá ríbi tó já sí fún ọ èyí ọkọ̀rú yín náà lọ́gbọ́n ẹ̀yin ẹ̀ mọ̀ wípé àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé ìyá láyà ni ẹ jẹ́ fún yín ẹ̀ gbọ́dọ̀ gùn án bẹ́ẹ̀yàn gùn bí ìgbà tí bí ìgbà tí ìjímẹ̀rẹ̀ gungi aládì ni ẹ̀ ọ́ ti ìjímẹ̀rẹ̀ tiẹ̀ ti gungi aládì ó ti wá jábọ́ báyìí nísìn ẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dára ó nǹkan ti bàjẹ́ lára rẹ̀. yẹ́ẹ̀ ó ti bàjẹ́ lára ẹ̀. Ah, eh, bí nǹkan bàbá ẹ̀jẹ̀ ní iná ilé ọ̀fà tẹ́jẹ̀ fi ń jáde lójú tí ń jáde ni wọ́n ti bàjẹ́ nú ara rẹ̀. bàbá ṣé kò wá ní ṣàtúnṣe. ó lè díẹ̀ o ó jẹ́ iṣẹ́ tí ń bẹ lára rẹ̀ ti bà nǹkan jẹ́ lára rẹ̀. ṣótọ́. tẹ́lẹ̀dà rẹ̀ bá ní ó tún kùfù tí ó ṣe láyé èyí ẹ̀ yọ ọkọ̀ yín lọ́gbọ́n ẹ̀ eh, wọ́ dára ṣèbó ti jí ọmọ ìtọ́wọ́ oníkọlà kú àmọ́ wà nǹkan ṣe ọyàn dé ọmọ nǹkan dé. ṣótọ́ ṣótọ́ ẹ torí mo sọ fún ẹ mágùnmágùn ológun má fà má fà ó lọ fà now ó ti lọ fà sórí. ìhòòhò la wá sáyé. kúnlé ó bù mí lọ́wọ́ gan-an. gbogbo ẹ lọ rà o. ọ̀rẹ́ má jẹ́ n pààrọ̀ fún ẹ ó bù mí lọ́wọ́ bí bí eré bá ṣe gbọ́ pé mo ti kú nìyẹn. ó bù ẹ lọ́wọ́ wo ló ń sọ ah, ah. ṣé ó láǹkan mọ́ ẹ lórí ni báwo ni wà tó bí ṣe máa gbé for this long tó nílé ah, ó mọ bó ṣe máa seduce ẹ ó mọ wà ló bù ẹ lọ́wọ́ ṣé ó gé ẹ jẹ ni wa ṣé etí etí ń dùn ẹ ni gbogbo àlàyé nǹkan tí mò ń ṣe fún ẹ látẹ̀kùn kò yí ẹ. ọ̀gá ìwọ gangan fúnra ẹ ló wà at fault ní ayé tá a wà kò sí advice ọ̀rẹ́ ò lè fún yàn but most advice àwọn ọ̀rẹ́ máa ń fún yàn àwọn fúnra wọn tó ń fún ẹ ládvice wọn kì í lò. kí ló sọ ah, ọ̀rẹ́ mi ní náà gbà tó wá jọ rẹ nǹkan ṣé precious advice ẹ lọ sọ pé kó wúlò kí ló ń try láti sọ. o kí ká ní pé ó kú in the process nǹkan kí ló máa sọ. o àwọn tó lóbìnrin lé kọ́ṣọ́ kú ni ṣàṣẹ̀ṣẹ̀ ń fẹ́ obìnrin ni gbogbo àlọ́ la máa kú anyway. wo ọ̀rẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítòótọ́ ọ̀rẹ́ èèyàn lè advice èèyàn ṣẹ́gẹ̀ bọ́ kí n ṣe gbogbo advice ló yẹ kí èèyàn take. exactly. do a lè fi agídí mú ẹṣin lọ sódò but a lè fi agídí fún ní omi mu. àṣẹ ní ẹjọ́ ń sọ fàákìfẹ agídí mẹṣin ló dò. ìwọ náà mo dúpẹ́ ní ọwọ́ ẹ gidi gan torí ìwọ náà jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ ni ṣé ti yẹ so ẹjọ́ mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó fa argument láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. jàgẹ̀dá tẹ́bẹ̀lẹ̀ jẹ́ ká parí ẹ̀ bẹ́ẹ̀. à ń kọyìn àmọ́ akọyìn náà. kò sí alájà rí má dàá lò wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀. ọ̀rọ̀ máa tẹnu mọ́ náà. kí ló ń ṣe ni àṣẹni tó mọ ni ló ń pa ni. ẹ kú ìyálẹ̀ta ìròyìn déré la mú wá sí ti gbọ̀yìn orúkọ tèmi ni adéjọkẹ́ mákindé ìjọba ti ṣètò kí àwọn òṣìṣẹ́ padà sí ẹnu iṣẹ́ wọn síwájú sí ìjọba ìbílẹ̀ ti ṣe ètò àti ṣí ibi ìwàjẹ ìwàmú fún àwọn ará agbègbè wọn ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ èmi náà ni adéjọkẹ́ mákindé. Eh, ṣé o mọ̀yán bẹ̀. ẹ eh, mo mọ̀yán bẹ̀ bákan bákan bọ̀ èmi ṣàfẹ́ kájọ lọ àní hmm. pẹ́. ṣáà ṣáà ní pẹ́ àti gbọ́ ayé ẹ̀ àgbà ọba débẹ̀ lásán lè wá kúrò lẹ̀ lóto rẹ̀ àti gbọ́. <laughs> ṣé o ṣé o máa tẹ̀lé mi. mo ní màá tẹ̀lé ẹ lẹ. olówó aṣọ tó máa wọ̀ kó tilé tó máa kó búṣì lórí. kò sí wàhálà no ìwọ náà ìwọ náà ló máa touch me up now ìwọ náà ló máa ń wọ gbogbo ẹ fún mi. ìwọ aṣọ tí ò ní orúkọ tí ò kọ́ kọ́kọ́ sí. ìhòòhò la máa bá lọ. dúpẹ́ gidi lọ́wọ́ yín pé bí mo ṣe máa ń pè yín ẹ máa ń dá mi lóhùn ehm, inú mi dẹ̀ wípé recreation center táwọn ayé ti rò wípé à ní parí ọlọ́run ti bá wa dójú ti àwọn ọ̀tá wa. lójú àwọn ọ̀tá bíi pé ká má parí bí báyìí káwọn wá dé ká wá gba glory tiwa ọlọ́run bá òjò orí bẹ́ẹ̀. ṣe wá rí recreation center yìí ó máa ń kà mí lára pé àwọn ọmọ ìlú mi tẹ bá ní wedding tẹ ní di hall for reception ẹ ṣe máa lọ gba hall nílùú òdì kejì why òun la ṣe kọ́ ibi báyìí now I can assure you pé ẹ ti ní hall tẹ ti máa máa ṣe event. on the second hand ẹ tún ní ibi tẹ́ lè ṣe fàájì ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ o ṣé àwọn gbogbo aláì àforísọlẹ̀ nígbè ẹ ẹ má jẹ́ ká bàbí jẹ́ ẹ ẹni tó bá ti ní event bá ti wá ẹ má dúró káwọn staff kó àwọn papers àwọn ike tẹ́ fi ṣe oúnjẹ fún àǹfààní ara wa ni àbẹ fún ẹ máa lọ sí ìlú òdì kejìlá ó máa ṣe pátí that's good ẹ ṣe gan so it's time to. Um, Ẹ̀dìgbò ti wọlé. Ó ti wọlé. Gbòsà gbòsà gbòsà gbòsà. A fẹ́ ṣí ibi ní orúkọ mi àti ìdílé mi pẹ̀lú gbogbo àwa tá a jọmọ ìjọba ìbílẹ̀ yìí a wá ṣíbí ní orúkọ ti bàbá àti ti ọmọ. àṣẹ ni tó ń pa ni ìhòòhò làwa sáyé la máa bá lọ máa bá lọ gbogbo ọ̀rọ̀ ká ti kó jọ ìhòòhò la wá sáyé ìhòòhò la máa bá lọ. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. Hey, what's happening? What are you doing? Stay there. Turn up there. I don't know about this. Mo mọ̀ nípa. Mo mọ̀ nípa. Ikú tó ń pa ni ìyá ò mọbi tó ti wá. Debo, take a very close look at yourself wo nǹkan tí o sọ̀rọ̀ ẹ̀dá wo nǹkan tí o ṣe fúnra ẹ̀ bóyá ló mọ̀ pé everything tó ń ṣẹlẹ̀ sí ẹ ní àgọ́ wa ń bì báyìí ọwọ́ ara ẹ ló fi fà á I mean ọlọ́pàá ò kì í ṣe ọ̀tá aráàlú we are among the closest friend of the civil society àwa gan ló yẹ kí wọ́n máa pè ní ọ̀rẹ́ aráàlú jù nítorí pé kí ni à ń dáàbò bò lù ú à ń rí ọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ à fẹ́ kí nǹkan kan tí ò dá ṣẹlẹ̀ sí yet àwa iná lè rí bí ọ̀tá now my dear I am a father bàbá ẹnìkan lèmi náà torí mo ní irú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ as a result mi ò lè wẹ́ kí ìyá ìmọ̀dé kan máa jẹ́ ẹ́ that the problem I have with you is that you are not cooperating. Eh? Now look. Look me up in the face. Wojú She. Ṣé o ti ṣetán láti Yes, sir lóde wàá fìyà jẹrẹ látàárọ̀. ìhòòhò la kò má ṣe yìí tá a máa mú lọ. mo fẹ́ dogun mo fẹ́ dọ̀gbọ̀n ṣe bọ́wọ́ ọlọ́run ló wá ṣe bọ́wọ́ ọlọ́run ló wá. àṣegbé kan ò sí àṣepamọ́ ló wá àṣepamọ́ ló wá. a lè mẹni tí a ṣẹ̀ ká má mẹni tó ṣe wá kábọ̀ mẹ́ni tó ṣe wá. ikú tó ń pa nìyà ò mọbi tó ti wá. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwo ni ṣé o fìlì àwọn pains yẹn mú. Ah, mi ì fún. pẹ̀lẹ́ mi lé nílé ẹ̀ but sorry ah, if i may ask báwo ló ṣe mọ àwọn pípò yìí and kí lẹjọ dàpọ̀ kí ló gbà lọ́wọ́ wọn báwo ni ogun àwọn ìmọ̀ àwọn kò tiẹ̀ yé mi ewu kò tiẹ̀ jẹ́ ká fìyẹn lẹ́nu tí bá tiẹ̀ lọ àwọn oògùn yìí tán tí mo wà òkè bí màá lọ máa mọ bó ṣe jẹ́ kò yé mi kò yé mi bọ̀ ẹ ṣe ìpínlẹ̀ náà ló ràn yín wá áńgẹ́lì mi ní báyìí ṣe gan-an. dó mo rí àwọn gáìsì yẹn tó ń tẹ̀lé ẹ tó ń pe èèyàn kan but ìgbà tí wọ́n á notice mo rí i pé ìwọ náà follow hello. hello three sixty. ẹ àwa náà ń wò yín lọ́kàn ń wò yín lọ́kàn. ibi tó mẹ́lẹ̀ yẹn wọ̀ a lè gbé mọ́tò wọ bẹ̀ o a kàn lè fẹsẹ̀ rìn wọ bẹ̀ ni. ẹ tẹ̀lé wọ anywhere anywhere tó bá fẹ́ wọ ẹ make sure pé ẹ get ibi tó wà ẹ make sure pé ẹ get ibi tó wà anywhere tó bá wọ ẹ bá wọ bẹ̀. ìyẹn kéré gan. ẹ gbọ́dọ̀ sọ fún wa pé ẹ mọ ibi tó wọ o. a máa tẹ̀lé débi tó ń lọ ìyẹn kéré. ok ok. guy one smart. gbé hansi kan fún wa yìí ṣé o lè disappear ni eh, èmi náà kò yẹ kó disappear. kí ló ń bá yẹ ẹ jẹ́ ká fún ọ. jésù. dá ah! ìyá àti kutu ìyá ẹ lọ́lọ́run. ẹ kàn fún amọ̀ ẹ. ẹ forí ẹ lẹ́bẹ̀ẹ́ gbá forí ẹ lẹ́bẹ̀ẹ́. ilé yìí travel. o ti rìn dọ́ra pàdé. we move. so i have to trace them olójẹ́ kí n fi rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ní ìtì ẹ̀rọ pé mo rí wọn rí ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé mi àwọn gáìsì ò ní pa àwọn òpá mi o wọ́n fẹ́ fọ́ mi lórí kan ni o because tó bá jẹ́ pé ìbọn náà wà lòyìn fún mi ṣé mo pé nǹkan tá à ń sọ ikú làbá máa sọ kí n tẹ wá òkè ìnáwó máa mọ ibi tí ọ̀rọ̀ yẹn tó ti wá. ojú because ìrìn ìjẹ́ tó jáde yìí ti pọ̀ jù. bóyá mo lè rí milk àti malt kí dáadáa so that àwọn kò lè restore àwọn èdè tí mo ti rí sí. Ah, sure sure sure sure. nípa um, alágbèlú. jẹ́ bá gẹ̀ẹ́ta. ọ̀gá ṣe. ṣe ká má mẹni tó ṣe wá. just look at you ìwà dojú ti ní ọmọ yìí ó mọ position mi láàrin ìlú yìí kí ló fẹ́ kọ́ ọ̀nà máa sọ nípa mi ó mọ irú iṣẹ́ tí mo ṣe mọ position tí mo wà kí ló fẹ́ kọ́ ọ̀nà ọ̀gá mi sọ kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ mo gbé e sórí bẹ́ẹ̀ ó dẹ̀ jábọ́ you are a disappointment you are a disappointment ìwọ kò bá ti jẹ́wọ́ ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ wá tó ọkọ wá pàdé àpòpọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní da ìlú ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn káàkiri ní ìwọ dáhùn kẹ́rì wá tó ọwọ́ lẹ́jọ́ lẹ́jọ́ ti rọ́bìṣẹ́. kò lè jẹ́wọ́ torí kò sí bó ṣe fẹ́ jẹ́wọ́ nǹkan tí ò mọ̀ kankan pa ẹ̀ ṣe rí gbogbo sítórì èmi ni mo mọ̀ so èmi ni mo lè sọ sítórì yẹn fún yín because èmi gángan lọ dára. Baba, kò possible chia kò possible at all ìgbà tí sọ me, mi ẹni pé ẹni pé ẹni a ní láti resolve pé àwọn nǹkan tó wà lẹ pé solution ẹ fẹ́ mi lọ kíkiri kí n lọ solution àwa débẹ̀ tán wọ́n sọ fún mi pé kí mi pa ọmọ mi mi ò lè ṣe mi ò ṣe. shaman shaman listen Show o mọ ohun tó ń sọ lérò ṣé o mọ ohun gbogbo ohun tó ti lù sí lórí ìpòsíṣàn tó ń wà yìí. mi ni mi ò lose anything mo náwó ni mo dẹ̀ lè rí as pé mo help àwọn èèyàn ṣúlẹ̀ gbàgbé ẹ̀ mo ṣe mọ́. owó tẹ ni owó tẹ ni ṣé èèyàn dénú odò tán kó má kígbe òtútù mú o. mo ti wọnú odò yìí òtútù dẹ̀ mú mi ó ni ṣe ti gbọ́ ah owó tẹ̀lé ni mo ti ná yẹn mo ti mo ti yọ̀ǹda mo yọ̀ǹda owó yẹn mo fi help àwọn èèyàn ni. ah àbọ̀ ọmọ olóhùn sọ rírú oyin di forty million níwọ̀n ló kó tó mi tí sípẹ́ǹdì. ẹ tó bá jẹ́ forty million kó jẹ́ ah, ẹ mú kó tẹ̀ sọ ni ọmọ mi every night àjọ máa jókòó síbi àmàwò cartoon kó tó sùn máa ka story fún uh-huh. i love my boy so ẹ lè sọ fún mi pé kí n pa ọmọ mi kò possible. wo sítọ̀pù sítórí sẹ́là tó ń sọ yìí sítórí sẹ́là ẹ sítọ̀pù ẹ sórí position tó ń hèmù yìí pòsí nǹkan kékeré là ní kó ṣe bó o bá ṣe kò ní dáa ṣó gbọ́. how did i even get to this point ẹ wo chairman tẹ bá ti ṣe tán uh-huh. ẹ lè wá lọ no no no ẹ ṣe wá mo wà níwájú tẹ ẹ̀dẹ̀ wọ́n kẹ̀wé kó níwájú mi náà jẹ́ ká fi olúwọ́ kẹ̀wé sílẹ̀ o. ó dẹ̀ mọ̀ pé ó mọ pòsíṣàn mi kó tó tẹ́kìn kó kí mi ṣe ṣàmàlù ẹ kí ló lè nínú kéèyàn mọ́mọ́ òkóso káàkì ilẹ̀ torí pé o máa ṣe ṣàmàlù local government ọkàn bó bá dẹ̀ wọlé sípò yẹn tán pápátá á fẹ́yàwó mi rí lẹ́ẹ̀kan náà á dẹ̀ pregnancy gbogbo wọn pátápátá wọn máa bí ọmọ four lẹ́ẹ̀kan náà fún kí ló kí ló wà mẹ́ ẹ now ṣáàmà náà mẹ́bi ni ó remember sí pé máa fún mi lówó fún ẹ̀ lé o máa fún ẹ̀ lé mọ́tò mi o ó ti ń tọrọ ẹ̀dì kí n tó débí ṣé obi obi mẹ́ ẹ̀ àgọ́ lóyún mi dídì ẹgbẹ́ ìwà o. àṣẹ ni tó mọ ni ló ń ṣe ni àṣẹni tó mọni ló ń pani. ìhòòhò la wá sáyé ìhòòhò la máa bá lọ gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ kò mà séyìí tá máa mú lọ. kí ló ṣẹlẹ̀. ó ní pé kí n wọlé pé o máa bá mi mo dẹ̀ ti dúró dúró mi ò rí ẹ ṣé kò sí. ní mo fẹ́ fi john nìkan lẹ̀ síbi kó máa wù gàtọ́ mi mo kàn dúró tì ní mo dẹ̀ ní mo báyìí tó wá dorí kodò like kí ló ń rò. ọ̀rọ̀ politics it is ó ti sú mi bó jẹ́ jẹ́ra mi jẹ́ mo wà ó tí mò ń flex doing my fine boy thing àfìgbà tí wọ́n wá gbé mi pé mi pé àìmí làwọn fẹ́ kí n jẹ chairman but I, I'm just tired àwọn alátẹnujẹ náà pọ̀ they come here every blessed day wọ́n á mọtí yó wọ́n á tún lọlé àgàpá tí chairman ojú kòkòrò. Eh, everyday eh, opponent ẹ eh, ó fáwọn kan ní five million ìwọ náà bó tẹ̀ jẹ́ six million kò fi bí ti kíní ẹ̀ kíní kan kíní kan they keep collecting this money from me and sometimes bá meet àwọn youth wọn they will tell me pé owó yẹn ò dá wọn lọ́wọ́ sí alá àtẹnujẹ wọn ti pọ̀ jù. so ọ̀rọ̀ yẹn ló wá jẹ́ kí ronú dorí àgbà ẹ̀kú Dubai. no are you not a man no ṣòro pé gbogbo nǹkan tó bá wà dá láyè ó máa ń come easy like no you need to take it by force. see babe the little i have seen politics is too dirty i don't think we should get ourselves involved Check him back out because of my sọ fún wọn pé mo ṣe mọ́ ò ṣe mọ́ báwo. before i go too deep into that dirty thing. o gbọ́dọ̀ sọ pé ò ṣe mọ́ because mi ò lè wait tó jẹ́ pé o máa jẹ chairman èmi kò máa jẹ́yàwó chairman ọkọ mi ìwọ náà ló sọ pé ara àwọn alátẹnujẹ pọ̀ nínú wọn àwọn tó bá fẹ́ jẹ owó fún olówó kan jẹ ọkọ mi má fọ tó bá fọ o ti fọkọ ah, wo fọkọ ẹ balẹ̀. gbogbo nǹkan tó bá gbà báyìí òun ni a máa fún ah, ìwọ náà ti sọ̀rọ̀ o ti ní wọ́n ní ìdòwò èmi náà mọ̀ pé wọ́n máa gbowó owó náà náà fẹ́ fi dín wọn lẹ́nu gbogbo ibi tó bá yẹ kó náwó sí náwó síbẹ̀ mọ̀ pálá tẹnujẹ everybody tẹnubọ́dẹ̀ ti jẹ báyìí ojú á tì ah ah tóun ló wá ronú wá dorí kodò báyìí sí. gbogbo nǹkan tó bá gbà ní kí n fún. fún mo wà pẹ̀lú ẹ. jẹ́ kí n gbọ́mọ mi wọnú rúùmù kí wọn náà bá mi nínú yàrá ẹ̀. bó tó bá gbọ́mọ ẹ kó n bẹ̀ fún mi. orí ṣe kí ni uh-huh. ọmọ tí màá tó wọlé lẹ. ó lè wo cartoon dàárọ̀. so that èmi àti ẹ̀ lè ní nice. <laughs> àǹkọ́mi náà jẹ́ mo kàn yá wo nǹkan ní news channel. máa news wá. àṣepamọ́ ló wà. a lè mẹ́ni tí a ṣe ká má mẹ́ni tó ṣe wá. ó fi hàn pé mi ti bá ti bàjẹ́ ọmọ kan ṣoṣo tí mo bí tó bá ti dé láti skul tí ò bá jókòó síbi kó máa wo tv á wà nínú yàrá ẹ máa play game game ni mo rò pé ó play o mo ti wà látara mi ò rí o mi ò rárá mi o bàbá ẹ̀ ti ní ìgboro lọ bàbá ẹ̀ ti wá káàkiri báyìí mo ti wá gbogbo lé mo ti kiri gbogbo àdúgbò mi ò rí mi ò rọ́mọ mi ò mú mọ́ bí. kó sì kọ́kọ́ tó máa ṣe ah. ṣùgbọ́n àwọn ọmọ yìí lè tẹ̀lé ọ̀rẹ́ jáde ṣeré lọ ó ah. máa máa rí ó máa wálé you never can tell. kò sí nǹkan tó gbọ́dọ̀ ṣọmọ mi. kò sí nǹkan tó máa ṣe abiyamọ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ abiyamọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa wà positive kò sí nǹkan tó máa ṣe. wà ló tẹ̀lé yẹn dáadáa ọmọ yẹn mo tí ò ní fóònù báwo fẹ́ pè. Ah. ọmọ mi ò gbọ́dọ̀ fún kò sí kankan tó máa ṣe àwọn. Ah, àwọn mi ò padà wú ọ. máa rí iná padà jẹ́ máa ah, rí. Eh, ibo ni wọ́n lè ṣe wá lókè. ọmọ nǹkan tí màá ṣe ti bí akínlọ post ẹ̀ sí Instagram àti Facebook. kò sì tó bẹ́ẹ̀ kò sì tó bẹ́ẹ̀. ṣá ah bẹ́ẹ̀ ṣe ń mú kínní o ah, wíṣkì ó máa ṣe yín léṣe o. congratulations <clears throat> and jubilation. <laughs> ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni o sọ́rí ṣé tààtì ńlá ìfọ̀ ẹ ti wá bẹ̀rẹ̀ sí lé dọ̀wọ́ ẹ̀ sẹ́yìn ṣé mo ń sọ fún ẹ tẹ́tẹ́lẹ̀ mi ń sin tó líkálukú bá ní olóyè kí n fi find nǹkan tí ò ní ṣé kí n bá bẹ́ẹ̀ sọ tó bá kọ̀ ṣùgbọ́n pé kò sí ní tí máa ṣe ìgbà níbẹ̀ sọ pé kó o jẹ́ ká mú pikin ẹ̀ ṣùgbọ́n ká mú pikin ẹ̀ sẹ́yìn ká pa á kó o lè fi dépò chairman. àti ìgbà péyàwó mi ò sí ilé bọ̀ ọ̀rọ̀ tẹ̀ sọ ẹ̀ tẹ́yìn bá wà lù wá lé ńkọ́ ẹ wo ọ̀pọ̀ títí ẹ mú ti tó ẹ wá máa lọ. Ah! lọ sí ibo ṣé pé mo lọ lu ọmọ mi. ó wà lé. Ah, ara fún mi náà ó yẹ kí n jáde mú ní mi ò wúlò adáṣà ìṣèlú bá kọ́ ọ́ kí n má jáde. Eh, madam. bàbá lẹ́yìn tí mo pè lẹ́yìn ọ̀gidi ẹ̀yin lẹ́yìn advice ọ̀kẹ́ lu ọmọ mi wọ́n lè jẹ́ chairman ọ̀dọ́ ọmọ mi adébáyọ̀ àwọn apá mi mọ́dà yìí wò àbí àbí àbí kò fẹ́ àbí kò fẹ́ ọ̀dọ́ ọmọ mi ọ̀dọ́ ìṣe wà lákàkiri ọ̀dọ́ mi náà wọ́n pa mi wọ́n lẹ́yìn òní bá mi sọ. chairman ṣé rí mítìnì tá a pera wa síbí lè ní ó yẹ ká fi prayer bẹ̀rẹ̀ mítìnì yìí ni ṣùgbọ́n ìwúlẹ̀ wà ní hàtí wa ṣe ń gbọ́. kò lè jẹ́ ká fi prayer bẹ̀rẹ̀ mítìnì ìtorí tó ṣẹlẹ̀ lílé ẹ̀ níjọ́ yẹn ò dára ìtìjú ló jẹ́ fún àwa ṣíàmánu àwa ṣíàmánu pátì ayé ò gbọ́dọ̀ bá wa gbọ́ àwọn pátì tó kù ò gbọ́dọ̀ bá wa gbọ́ gbéyàwó ṣíàmánu ń bára sí ṣíàmánu ìwọ ká ẹ dẹ̀ mọ̀ pé wàhálà tá a ṣe kó tó débi pò yìí ìṣe wàhálà kékeré wọn ṣọ́ngbọ́ àwọn àgbàlagbà wọn ọ̀dẹ̀ pòwe síwájú ọsíkì zòbíà tó dégbò ọsọlẹ gànbí làbá ké sí òun ló jẹ́ kí n ké sáwọn tírí sìtì tírí sìtì tó gbọ́ òun ló jẹ́ kí n ké sáwọn tírí sìtì nà sórí ibi tá a wá ń lọ ọ̀sẹ̀ yìí nítorí ibi tó ń lọ jìnnà nínú òṣèlú yìí ipò sàmà tó ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n kẹ́ ẹ mọ̀ pé kó tó di pé ó dépò sàmà ní ó ní wàhálà tá a ṣe kó tó débẹ̀ ẹ lè kọ̀ọ̀kan ọ̀dẹ gbọ́dọ̀ báàkì àbí kí yìí ẹ kí wá sí stọ̀pù ibi tá ń bá ẹ lọ wẹ́ẹ̀ ṣe tá a máa ṣe rèé ṣe three sixty ẹ máa bá wa set up láìfò ìyàwó ẹ. bàbá ẹ máa là dáadáa ọ̀rọ̀ yín ò fi taratara yé mi. Oh. kí lẹ fẹ́ ká ṣe. àdàbọ̀ ẹ. ṣé ẹ rí báìbùlù tẹ́ ń wò ẹ́ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́nu báìbùlù wà pátá párẹ́bù ni ṣé orí kinní tí mo ń ṣe tí mo ń sọ pé kẹ́ ẹ sit up láìfò ìyàwó ṣàmànù. ẹ́ no no no no no no dada bugi yẹn ò possible kò possible kò possible. chairman ala lè ṣe. Ah, ah. ó máa jẹ́ kí possible ni. ah no no no no no ìyẹn ò possible ìyẹn ah, no no kò possible. Eh, eh, eh, ẹ sọ fún mi pé gbogbo kìíní máa le tó báyìí náà àkọ́kọ́ àwọn ọmọ àpá ẹtùtù kátó pàyàwó mi irú wíkẹ́ndẹ̀sì wo nìyẹn ẹ sọ fún mi pé máa le tó yẹn náà gbàtẹ́ ní ká jáde sí mi mọ̀ kó kọ́ tó máa le tó báyìí náà. ah ah chairman ipò ló ń lọ yìí ju ipò chairman lọ gbogbo olùmí ṣẹlẹ̀ sí ẹ yìí mi ń sẹ́ ìsọ fún ẹ pé kó o mú náìfù ká gbé létọ ẹwẹ́ ká kọ̀ tipa tiẹ ká fi ṣe ritual. ọmọ tá a pa ojú kí tó bá gé tán mi ó bẹ́tà ju kí n pa ọmọ ẹ wo. shaman shaman má jẹ́ kí anọ́ìmẹ̀tì pẹ̀lú ẹ̀ kó sítọ̀pù gbogbo ohun tó ń sọ yìí tí o mọ̀ pé bó bá ṣíwájú wa sítẹ̀pù one inch problem la ma wa àbí bó bá lọ sí station kálá invite police station wa arrested yẹ ṣọ́ọ̀lì arrested shaman pàtẹ ṣáṣírí wa ò lè tú ìyẹn ni mo fẹ́ kó rí aláìsí o ṣọgbọ́. chairman ìwọ̀n tẹ́ bá ti sọ fún wa la máa ṣe. ẹ̀yin kọ́ lè máa ṣe kínní ìyàwó la máa ṣe tẹ́ bá dẹ̀ ti pàṣẹ àṣẹ tó bá ti jábọ́ láti ẹnu ìyẹn ò tún padà sẹ́nu mọ́ àwa la máa ṣe é gbàgbé a dẹ̀ máa ṣe é máa neat kò sí àwọn tó máa ṣẹlẹ̀ àbí aláì ọ̀ṣun ajẹ́ nìyẹn chairman mo fẹ́ kẹ́ sísìn nǹkan tí bàbá sọ. So because ọ̀rọ̀ tí bàbá ń sọ náà ọ̀rọ̀ wà ń bẹ̀. Ah, èmi tó jẹjẹrẹ mi mò ń ṣe fine boy mi fine boy mi mo rán ṣe jẹjẹ ẹyin lẹ fami wo gbogbo nọ́sẹ̀nsì. ipò lóye mi lọ́ọ̀jì náà bó bá kò lépo sàmàmì gómìnà lóye mi la ṣe bó bá kò lépo gómìnà oyè mi lọ sípò pírẹsidẹ̀ǹtì ìlú. má ṣe àṣìṣe eh, yẹn. Eh! àṣẹni tó mọni ló ń ṣe ni àṣẹni tó mọni ló ń pa ni nǹkan tí òun ní kí n ṣe yìí um, kì í ṣe pé kò possible. one fine èmi àti ẹjọ́ mọ̀ pé ó possible fún mi láti transfer case but case tá à ń sọ̀rọ̀ nípa yìí mo sọ fún ẹ times without number pé commissioner ti ní interest nínú ẹ yeah? aside from that tí n bá transfer case sọ́dọ̀ ẹ don't forget àbúrò ẹlẹ́ni tá à ń sọ̀rọ̀ nípa yìí then you will be sentimental about it Uto mama máa fi buro àbúrò mi ní eh, kéde kankan however professional you are o ma sentiment yẹn máa show nínú judgement ẹ. Akin Akin eh? fi sentiment sílẹ̀ ó mọ bẹ́ẹ̀ ni ìṣe jẹ́ sí mi náà blood mi ni náà and eh, ẹ tí à ń sọ yìí bí ọmọ títí ẹ ni ah, ṣé òun rántí ibi tá a ti ń bọ̀ ni òun rántí bá a ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wo ṣọ̀rẹ́ sí i ọ̀rẹ́ àti kékeré a ṣọ̀rẹ́ títí tí a tún wọ́ra wa lọ sí police college tá a fi débi tá a wà yìí má má ṣe bẹ́ẹ̀ náà ó mọ ọmọdé yìí náà ọmọ ẹni náà. ṣòjì tó fẹ́ kó ṣẹ̀wọ̀n ni. kò ní ṣẹ̀wọ̀n lágbára ọlọ́run. kò sí nǹkan tí ò bọ́ síbò tó bá fẹ́ transfer case is a thing you can do transfer wá sí station mi màá dẹ̀ mọ bí ṣe máa ń dùn ẹ̀. Tunji you don't understand this case. you do you do dignity mi wà stake now má ṣe báyìí náà don't do this to me again. má ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ lọmọ tá à ń sọ̀rọ̀ yìí náà tó fẹ́ kó fẹ́ wọ́n ṣeré ni. kò lè ṣẹ̀wọ̀n lágbára lọ. àmín àmín. túnjí ọmọ nǹkan tí èmi máa sọ sí nǹkan tó wà nílẹ̀ yìí ọba ti rán ni níṣẹ́ odò ọba kún odò ọba rẹ ò ṣe é bẹ́ẹ̀ lu iṣẹ́ ọba ò ṣe é má jẹ́ as it is fi kéèsì sílẹ̀ fún mi. But I want to tell you, I want to promise you as a very good friend that nǹkan tí ìwọ gan lè ṣe bí ọmọ yẹn ṣe jẹ́ ọmọ ẹ̀ tó I will do it. But jẹ́ kó wà I mean leave it to my own jurisdiction. Fi sílẹ̀ sí ìkẹ́ mi. I will do the right thing. No worry. Aki. Mi ò fẹ́ kó stay in friendship wa. Ọmọ ọba ọmọdé ṣe jẹ́ sí. Ọmọ ọkọ ṣe jẹ́ o. Yes. Thank you. but um, you shouldn't have taken long into your hand. Exactly. lóòótọ́ nǹkan táwọn pípé ṣe kò dáa kò dáa kí ló dé tó tó ṣèdájọ́ lọ́wọ́ ara station wà káàkiri why don't you go to the station huh? and report them look here ara nǹkan tèmi máa ń sọ nìyẹn tó bá yá wọn á ní àwa ọlọ́pàá àṣìṣe wa bó ṣe yẹ ká ṣe. Exactly táwo ò bá ń ṣiṣẹ́ wa bó ṣe yẹ ká ṣe will you get to the root of this matter. it will be extremely difficult very very difficult. báyìí la ṣe fẹ́ mọ̀ pé ìwọ ló ṣe nítorí náà ẹ jẹ́ ká máa gbóríyìn fún àwọn tó bá ń ṣiṣẹ́ ọlọ́pàá nítorí pé wọ́n risk life wọn ni please please kò yẹ kó ṣe nǹkan tó ṣe yẹn nítorí pé station wà káàkiri ó lè lọ rìpọ́ọ̀tì ń bẹ̀ náà look at you now Look at where you are. Uh, Tunji, uh, thank you very much. Eh, inú mi dùn pé well, inú igbó kan náà náà la jọ ń ṣán, iṣẹ́ kan náà la jọ ń ṣe. Wò ó, sórí tí o bá ṣe irú expertise tí mo employ láti unravel mystery yìí, I mean láti get pé ọmọ yìí ni ó fa gbogbo problem yìí. Ah! So difficult! wọ́n mọ̀ mí náà. do well now. right from our base of interrogative journalism ká tó ṣe wá join police force. má lọ síbẹ̀ yẹn má lọ síbẹ̀ yẹn àtọ́jọ́ wo nìyẹn yẹn ti pẹ́ gan. sori case girl yìí ẹ̀kọ́ tí ó ná tó ná mi effort tó ná mi mo but we thank God because tí o bá jẹ́ gbogbo eléyìí tí Ọlọ́run wá bá wa expose yìí ni ah Eh, kéèsì tọmọ ẹ asátì ẹdùpẹ ìyẹn ti yọ kúrò mbẹ ah, ah, no no ah, wọn ti ń prepare bail bond yẹn ìyẹn ti ìyẹn ti kúrò mbẹ now young lady o ti rí ibi tí oppressed ẹni tí ó yẹ kí ó jàre tó wá fi wàdùwàdù báyìí tó jẹ́ eventually ẹbí níwọ̀ ẹni bẹ́ẹ̀ fi wá jẹ that is your story so pathetic. ọ̀tá yìí ló dùn jù àbàtà. kò sí nǹkan tá a fẹ́ ṣe kí la fẹ́ ṣe. wo nǹkan tí mo kàn máa advice pé kò ṣe get in contact with your people jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ wá competent lawyer lawyer tó gbójú tó gbó ẹnu bóyá kéèsì eh, ẹ wọ́n tún bẹ́ẹ̀ tún wò with some measure of mercy eh, mi ò mọ̀ ọ́ torí eh, ọlọ́pàá làwà agbófinró ni wá court wà bẹ́ẹ̀ láti dájọ́ èmi fúnra mi báyìí ni máa gbé ẹ lọ sí court ní monday ní àárọ̀ monday fún ìdájọ́ ẹ. court. yes court for your judgments. court. yes. who told you i'm not ready to go to court. Like I'm ready to go to jail. Can we go now? I'm fucking ready kò sóhun tó ń dùn tí kò lè pani àfi kójú olúwa máa ṣọ́ni ọ̀rọ̀ ẹ ṣe jẹ́jẹ́ torí ọ̀la ni tí kú bá dé kò mọ̀ sẹ́ni tó lè pani àṣẹni tó mọ̀ ni ló ń ṣe ni àṣẹni tó mọ̀ ni ló ń pani ìhòòhò la wá sáyé ìhòòhò la máa bá lọ gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ kò mọ̀ sí ìta máa mú lọ. la máa bá lọ. gbogbo ọ̀rọ̀ tá a ti kó jọ. kò má ṣe yìí tá a máa mú lọ. mo fẹ́ dogún mo fẹ́ dọ̀gbọ̀n ṣe bọ́wọ́ lọ́hún ló wá. àṣepẹ̀tọ̀ òsì àṣepamọ́ ló wá. àṣepamọ́ ló wá. a lè mẹ́rin tí a ṣe ká má mẹ́ni tó ṣe wá. tó ń pa ni a ò mọbi tó ti wá. ẹ̀sán àgé gbogbo ohun tí a la máa ká tẹ́rẹ̀ bá dé tẹ́rẹ̀ bá dé kò sí eré tá máa sá. ìhòòhò la wá sáyé ìhòòhò la máa bá lọ gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ kò má séyìí tá a máa mú lọ. wo la wá sáyé. Ìhòòhò la máa bá lọ. Gbogbo ọ̀rọ̀ tá ti kó jọ. Kò má ṣe yìí tá máa mú lọ.